ìbílẹ̀ yorùbá tv channel láti iléeṣẹ́ wa ìbílẹ̀ yorùbá tv channel náà ni mo ti kí ń kàwọ̀ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe iléeṣẹ́ wa ìbílẹ̀ yorùbá tv channel náà ni la ká máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kanòjọ̀kan àmọ́ fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí gbàjarè la wá ké sí gbogbo ọmọ nàìjíríà fọ́nrán fídíò tí ẹ máa wò yìí ó máa gba omijé lójú ẹ̀yin èèyàn wa lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ẹ̀yin tí ẹ bá jẹ́ òbí torí pé òbí ò ní lajú ẹ̀ sílẹ̀ kí ìyá kó máa jẹ ọmọ tó fi ọjọ́ àárọ̀ ẹ̀ tó fi bí. Fọ́nrán fídíò yìí dá lé lórí arábìnrin Fátímọ̀ Tèmítọ́pẹ́ tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn àmọ́ tí wọ́n wà nílùú Saudi Arabia tí àwọn Arabic máa ń pè ní Saudia níbẹ̀ ni wọ́n ti ń ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀. Àmọ́ bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí arábìnrin yìí kò gbé àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe yìí mọ́ torí pé wọ́n ti parí iṣẹ́ contract ọdún méjì èyí tí wọ́n wá fi wọ́n ṣe ní ìlú Saudi. Àmọ́ àjíǹde ara ò jẹ́ mọ́, wọ́n wá ké gbàjarè sí ẹ̀yin ọmọ Nàìjíríà wí pé kí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba ni kí ẹ wá rescue àwọn kúrò níbi tí àwọn wà yìí torí pé àwọn ń kú lọ díẹ̀díẹ̀. A fi àsìkò yìí a fi bẹ màmá wa Àbíkẹ́ Dábírì torí pé màmá wa ń ṣiṣẹ́ takuntakun tí ẹ ò bá gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ni màmá wa Àbíkẹ́ Dábíré tí wọ́n lọ kó àwọn ọmọ Nàìjíríà èyí tí wọ́n wà ní ìlú Lebanon tí wọ́n kó wọn padà wá sí ìlú Nàìjíríà ní ayọ̀ àti àlàáfíà. Màmá wa Àbíkẹ́ Dábíré à ń bẹ̀ yín à ń rọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wa wá fún rescue arábìnrin Fatima Temitope tí wọ́n wà ní ìlú Saudia. Àìmọye ẹ̀mí ló ti lọ lára àwọn ọmọ Nàìjíríà tó wà ní ìlú Saudi tó jẹ́ pé èyí tá a mọ̀ la mọ̀ èyí tá a sì mọ̀ òun náà ni a ò mọ̀ à ń bẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Ṣèyí Mákindé wí pé kí wọ́n jọ̀ọ́ nítorí tọlọ́run ọba mi Èdùmàrè kí wọ́n wá fún rescue arábìnrin Fatima Tèmítọ́pẹ́ bàbá wa Onírìṣà kábíyèsí o à ń fi àsìkò yìí bẹ̀yà afẹ́rọ̀ yìí náà ni pé kí ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba mi torí pé bàbá gbogbo ọmọ Oòduà òun ni ẹ jẹ́ ẹ jọ̀wọ́ torí tọ́lọ́run ọba mi ẹ bá wa wá fún rescue arábìnrin Fatima Tèmítọ́pẹ́ àtẹ̀yìn tí ẹ wo fídíò yìí abẹ́yìn àrùn yín pé kí ẹ jọ̀wọ́ ẹ bá wa share fídíò yìí kó lè dé ibi tí ó yẹ kó dé nínú fọ́nrán fídíò yìí náà ni a ti mẹ́nuba ọkọ arábìnrin yìí tí orúkọ wọn jẹ́ Taofik arákùnrin Taofik tí ẹ bá ní àǹfààní láti máa wo fídíò yìí ẹ jọ nítorí tọ́lọ́run ọba mi ẹ bá wa pé gbàjarè ẹ má wo ti ilẹ̀ tí ẹ tà wípé kí ìyàwó yín kó lè wá sí ìlú Saudia bí nǹkan ṣe rí báyìí ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀mí bọ́ lẹ́nu arábìnrin Fatima Tèmítọ́pẹ́ tó ẹ jẹ́ kí n máa fi èyí ṣe ìlọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV channel mo bẹ̀ yín mo rọ̀ yín pé kí ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí orí channel wa ìbílẹ̀ Yorùbá TV channel tẹ bá wa subscribe tán ẹ bá wa click lórí bell notification icon eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà tí a bá ń gbé fídíò jáde ní ọlọ́kan òjọ̀kan ó tún dìgbà míì ọjọ́ rere tó bá wu Ọlọ́run Ọba mi Elédùmarè á tún dá wa padà lórí ètò mo dúpẹ́ mo dúpẹ́ pẹ̀lú thank you very much God bless you bye bye. ọ̀hún gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà gbogbo ẹ̀yin ẹ̀yin bàbá bàbá bàbá ẹ̀yin ìyá ìyá gbogbo ẹ̀yin abiyamọ nínú nàìjíríà gbogbo yín là ń rawọ́ ẹ̀bẹ̀ sí báyìí o Saudi la wà ẹ nítorí Ọlọ́run ẹ nítorí Ọlọ́run a parí two years wa a fẹ́ máa bọ̀ wálé lódògùn ẹ jọ̀ọ́ láti pe nàìjíríà embassy wọn àti ẹ̀nà ní ìwà rárá ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run èmi gẹ́gẹ́ bí ọmọ ọ̀yọ́ state ẹnjìnìà ṣèyí mákindé ọmọ yìí ò ní jìyà olójú àánú nìyí ẹjọ́ ṣàánú fún wa ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe láti wá kó wa kúrò nílùú ìyá yìí pọ̀ àti parí two years ẹ ràn wá o àwa la ràn wa sì ti wá parí rẹ̀ ọjọ́ títa ọjọ́ ríro ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn ọmọ yín náà ní jìyà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa bẹ́ẹ̀ ṣe wá kó wa kúrò nílùú yìí àti pé nàìjíríà ń bá sínú àná ní ìwà ìyá yìí pọ̀ ìyá ọdún méje ó tó ti ń lè tẹ́ni tó ti lóṣù méjì tẹ́ni tó ti lóṣù mẹ́ta ìjọ nítorí ọlọ́run ara ò ní ní yín ìnira ipò èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo ń bá yín sọ̀rọ̀ mi ò lè jẹun ẹjọ́ ẹ má jẹun kú ẹnjìnìá Ṣèyí Mákindé olójú àánú nìyẹn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá wa kábíyèsí Ọọ̀ni ọ̀fun Ifẹ̀ olójú àánú nìyẹn ẹ ṣàánú wa ẹ dìde ìrànlọ́wọ́ fún wa bẹ́ẹ̀ ṣe wa kó wa kúrò nílùú Saudi la wa ọdún méjì ti pé ọdún méjì tó ti ń lè ẹni jìyà ìyá oníjẹyìn ẹjọ nítorí Ọlọ́run bàbá wa ò sí bàǹjọ ẹjọ ẹ ṣàánú wa àwọn ọmọ yàrá ò ní níwọn ìnira yìí pọ̀ kò sójú oorun ìnira pọ̀ ẹjọ ẹ ṣàánú wa ẹ má jà kú ẹ má jà ara sílùú yìí ẹjọ máa wá fún mi láyọ̀ àmọsùn ìyàwó nìyí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ má jà ara sí lùsọdẹ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ ràn wá àwa la ràn ra wa ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe fún wa láti mú wa kúrò nídùú yìí níra ìpọ ẹ jọ̀ọ́ ẹ mú wa kúrò bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa àtúnwá wà níbì kan wò àjọ wà papọ̀ òun kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ẹ ti rí ibi tèmi wá yìí yìí sí ń gbòòrò ẹ wo ìrìn àjò mọ́tò mi láti dé gbòòrò àbí nine hours ni ẹ jọ ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún wa pírẹsidẹ́ǹtì wa ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe màmá wa fún mi láyọ̀ àmúṣù ẹ jọ abiyamọ nìyí abiyamọ rẹ màmá wa Àbíkẹ́ Dábírà abiyamọ ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa gbogbo tẹ bá lè ṣe fún wa láti kó wa kú nínú ẹ jọ̀ọ́ ẹ ṣe fún wa ẹ ràn a ti pààrọ̀ gidi gbà báyìí a ti ń gbé fún wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ mọ jìyà ara ẹ mọ jìyà kú ló ti kú tí wọ́n rí àwa tẹ̀sí rí ẹ tètè ẹ dìde àbí àmọ́ nìyẹn. Mama, wa Esther Ajayi àbíàmọ nìyí ẹ ṣàánú wa ẹ wa o ẹ tètè ẹ gbé lórí wa lóòótọ́ là ń gbowó wàhálà gbowó lọ ẹ jọ wa àánú la béèrè o gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ dìde gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú ìjà ara sílùú Saudi ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ikú òjọ wọn lójú o wọn á ní téèyàn bá ku ilẹ̀ wá tí wọ́n sin sí ẹ mọ̀ já wà ó kú ẹ jọ ẹ jẹ́ amórí délé tètè wàá mú wa kẹ́mi ò má bọ̀ ah, èmi ti ń pé lọ èmi ò lè jẹun ẹ̀yin àbíàmọ nílùú Nàìjíríà ẹ jọ. Ah! ẹ̀yin àbálẹ̀bọ̀ ẹni abiyamọ ìgbẹ́kùn ọmọ rẹ̀ kó mọ́ ta ti wèrè tó ṣe bí ìwù ẹ̀yin ìyá mi ẹjọ́ ẹgbọ́ gbígbin wa ẹ ṣàánú wa gbogbo yìí bàbá bàbá ẹ jọ ẹ má jà ara sílùú ìnira yìí ti pọ̀ jù kò sóorun a ti wá mú mọ́ra ọdún méjì sí pé kò tí ń lé ẹjọ́ àánú la fẹ́ àánú la fẹ́ ooo àánú la fẹ́ gbogbo ẹ̀yin tágbára ń bẹ lọ́wọ́ yín nílùú nàìjíríà ẹ má wò wá ara o ẹ má jẹ́ àkútọ́ sílùú yàpọ̀ ẹ jọ ẹ ṣàánú wa ẹ ṣàánú wa o rírẹ̀ ló ń rẹ́ mi kò sọ hospital tí wọ́n á gbé mi lọ. ẹjọ́ àìmọye irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ẹjọ́ ẹlòmíín ṣiṣẹ́ lé márùn ẹjọ́ àtiwá àtiwá ojú wa ti dá ẹ ṣàánú wa èyí tágbára yín bẹ tí para bẹ lọ́wọ́ yín nílùú nàìjíríà èyí eléyìí ju àánú ẹgbọ́n gbìngbìn wa ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́ ẹ gbé ìgbésẹ̀ láti wá kó wa ẹ má jà ara ẹ má jà kú ẹ ẹ ṣàánú fún wa tá a wá wà tí ó jẹ wá ìnira wa rahmatulahi wa mo kí gbogbo sísá wa ní ìlú arab country pátápátá ẹ jọ̀ọ́ nítorí mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí mo fẹ́ kó kan ọkọ arábìnrin náà lára kó rí fídíò yìí so that kó lè connect mi ká lè mọ bí ìyàwó ẹ̀ ó ṣe kúrò nínú ibi tó wà yẹn arábìnrin yìí lè contract ló sì wà ibi tèmi ti lọ ṣiṣẹ́ ìjọ tí mo débẹ̀ ìjọ kejì mo wá gbé jùzùbálà lọ síta mo ṣáàrí tó dúró sẹ́nu géètì ọwọ́ ẹ̀ wú ẹsẹ̀ ẹ̀ wú gbogbo ojú ẹ̀ wú wọ́n rò pé orú dúdú wo làìsàn ṣe tó yìí mo bá lọ padà mo fẹ́ mo bá lọ padà èmi wá tún ẹ̀mí ẹ̀ wá sọ fún mi pé kí n padà mo wá padà mo wá ṣe mo wá sálámù sí mo wá ṣe sálámù aleikum ó wá dá mi lóhùn wàlékùm sálà mo wá súnmọ́ padà mo ní which country are you ó wá ní i'm from Nigeria bó ṣe ní i'm from Nigeria báyìí mo bá kígbe ọmọ Nàìjíríà ṣó gbọ́ Yorùbá ó gbọ́ Yorùbá kí ló mú wọn ó ní mo ní ṣe lọ kọ́ńtíráàtì ló sì ó nílé kọ́ńtíráàtì ni ọdún ọdún mélòó ló ti lọ lóun ti lọ ọdún kan àtòṣù mẹ́jọ ó ní last kí kòrónà tó bẹ̀rẹ̀ lòun bẹ̀rẹ̀ sí rí i pé ara òun wú Fatima Tèmítọ́pẹ́ ni gẹ́ẹ̀ náà ń jẹ́ Fatima Tèmítọ́pẹ́ jọ̀ọ́ mi ò láǹfààní láti fídíò rẹ̀ nítorí wípé ìgbà tèmi bọ́ síta gbé jìsbálà lọ́ta mi ò mú fóònù dání ó sì inú ilé kọ́ńtíráàtì ló sì wà kódà nítorí ti ọmọbìnrin yẹn mi fẹ́ kúrò níbi iṣẹ́ tí mo wà tí mo ní máa rescue ẹ̀ jáde tí n bá rescue ọkọ mọ́ ẹ lọ sí a deportation camp bí a tán bá rí deportation bó ṣe rí bí a wọn á lè tètè bá wa àdúgbò náà bó ṣe deport ẹ̀kọ́ mọ́ ẹ lọ sílé but ó wá sọ̀rọ̀ kan tó gbẹnu tán ẹ dákun ẹ̀yin ọkùnrin nàìjíríà ìmí ìdájú nínú yín fà ó ní yẹn ìgbà tóun wá fẹ́ wá sílùú yìí ọkọ òun àwọn ṣàgírímẹǹtì pẹ̀lú ẹni tó bóun ṣe ọkọ òun sì talẹ̀ rẹ̀ ni òun ò sì tí ì sanwó lẹ̀ náà tán fọkọ òun tó ọkọ òun bá wọn jà fóònù rẹ̀ dà Nokia fóònù nílò àwọn ọ̀gá rẹ̀ òjò lo Android kò dẹ̀ gbádùn kò sì gbádùn gidigẹ jọ ẹ bá mi ṣí ẹ fídíò yìí kó kan ọkọ rẹ̀ lára ó ní Taofik lọkọ òun jẹ́ Taofik Fatima tèmítọ́pẹ́ tèmítọ́pẹ́ náà ló pè Fatima tèmítọ́pẹ́ ìjọ ń dorí ọlọ́ ẹgbẹ́ ibi tèmi ti ń ṣiṣẹ́ ń bí ló wà ẹni ẹni bá mi ṣí ẹ fídíò yìí kó kan ọkọ ẹ lára kọkọ ẹ ó pè mí kọkọ ẹ ó inbox mi tó bá ṣe pé a lọ gbé àgbé kúrò níbi tó wà yìí náà ni tí ó mọ lọ sí deportation kò gbádùn gidigẹ jọ ẹ̀yin ọmọ Nàìjíríà ìjọ ẹ bá wa ṣí ẹ fídíò yìí kó kan ọkọ ọmọbìnrin lára kó kàwọn ẹbí ẹ lára tó bá ṣe pé mo mú fóònù jáde síta ni màá fídíò gẹ́ẹ̀ náà màá lè ṣe pọ̀ mọ́ fídíò tí mò ń ṣe ìbọn mi ò mú fóònù jáde tí èmi fi rí kò gbádùn seriously ọwọ́ ẹsẹ̀ ojú rẹ̀ wú gan ni èmi ò mọ actually irú àìsàn tí ń ṣe é dẹ̀ tún ṣiṣẹ́ mọ bẹ́ẹ̀ ń fọ ilẹ̀ ń fọ ilẹ̀ lẹ́nu ọ̀nà ń họ́ òṣì lọ́wọ́ so ó mọ̀ rò pé ó rẹ̀ ló wá fẹ̀yìntì gànáà ẹ jọ nítorí Ọlọ́run èmi rẹ́dí kódà bó bá ṣe pé iṣẹ́ tèmi ń ṣe yóò bọ́ nítorí ti gẹ́ẹ̀ náà èmi ó mọ̀ bẹ́ẹ̀ni ó ṣe gbé jáde kúrò ní ilé tó wà yẹn ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá mi ṣí ẹ fídíò yìí wá bí amọ tó o bá ti ń wo fídíò bá mi ṣí ẹ rẹ kó kan ọkọ ẹ lára Taofiki nílùú Ìbàdàn Ìbàdàn wọn Ìbàdàn ní ọmọ Ìbàdàn lọkọ wọn Taofiki nílùú Ìbàdàn ẹ jọ ẹ bá mi ṣí ẹ fídíò yìí kó kan Taofiki yẹn lára kó lè inbox mi so that ká lè mọ̀ bọ́mọbìnrin yìí ó ṣe kún bẹ́ẹ̀ òun náà ló ti sú òun bọ̀ òun ti sanwó iṣẹ́ ọkọ òun tó kò dẹ̀ gbádùn tí n fi ròrò àṣẹṣẹ́ lárúbáwò sì ní mọ̀ kó gbádùn o lárúbáwò ní mọ̀ kó gbádùn o asalaamu alaykum warahmatulahi wabarakatu ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń bi mí pé alájẹ ẹ ṣe fídíò mo busy these two days ni àtijọ́ àti wọn kọ́nà mọ́jọ ní wa lára asalaamu alaykum warahmatulahi wabarakatu.